Vocabulary. Tiabli, tiabli. Twinde, twinde. Siorose, siorose. Mi? Mrs. Pippi, Mrs. Pippi. English class vocabulary oal, oal. Si hoy, grr, si hoy, grr. Si o not, si o not. Up. Ah. Appetite, appetite. English class vocabulary. Fi orin rẹ́rìn, fi Sip toll bí o ti kwe bí o ti kwe. bẹ́ẹ̀ gíníngì bẹ́ẹ̀ gíníngì English class vocabulary Chinedu Chinedu igulugulu. CO ìrẹ̀ǹtì CO ìrẹ̀ǹtì English class vocabulary siatus siatus ìgìrafẹ́ ìgìrafẹ́ wedding day wedding day. Really? Hmm. hmm. Renaissance! Renaissance! English class vocabulary. Sioke, sioke, phenomena, phenomena. P-O-T-O, snake is. P-O-T-O, snake is. Resurgency, resurgency. Miscellaneous, miscellaneous. English class vocabulary. Kinife, kinife, exwalopon, exwalopon. Hi, bole. Hi, bole. Indigeno, indigeno. Morning class, English class. vocabulary yaachiti yaachiti Dorothy Dorothy Hing, Hing, Yavis drop Yavis drop.